ohun tó ṣẹlẹ̀ yìí Tinubu ló jẹ̀bi ni àbí Buhari nígbà téèyàn bá fetí sọ́rọ̀ tó lùdámọ́ràn ààrẹ lórí ètò ààbò ńlẹ̀ wa ọ̀gbẹ́ni Nuhu Ribadu sọ lọ́sẹ̀ tó kọjá tọ̀hún ó mọ̀bi tí ìṣe orílẹ̀-èdè yìí wà gan-an tọ̀hún ó rí gàdàgbàgàdàgbà pohun tá à ń fojoojúmọ́ sọ yìí páwọn aṣáájú wa ni wọ́n kó wa wọgbó pàápàá àwọn èèyàn wa tí wọ́n wà ń di òṣèlú kò sírọ́ kan ń bẹ̀ Ribadu sọ̀rọ̀ méjì ó fọ̀kan parọ́ àkọ́kọ́ nígbà tó ní nàìjíríà ti bàjẹ́ débi pé àwọn ohun tó bàjẹ́ yóò ṣe é tún ṣe kíákíá èyí tó tún sọ ni pé kò sẹ́ni tó lè sọ pàtó nú aráàlú àtàwọn tó ń ṣèjọba wa ọjọ́ tí yà yóò jẹ́ wá dà gan òótọ́ ọ̀rọ̀ gan nìyẹn igbe táwọn èèyàn ń ké kiri báyìí kò jọ pásìkò rẹ̀ tí ì tò ńgbà tákòókò rẹ̀ bá dé kò sẹ́ni tí ó lágbára láti lè sunkún tàbí pariwo nítorí bí ó sì gba gbogbo agbára nú wọn àsìkò náà ni òye gbogbo àwọn tí wọ́n ń jíjó ẹlẹ́yà kiri ń jọ sí gbogbo àwọn tí wọ́n ń gbowó kí wọ́n tó dìbò àti gbogbo àwọn tí wọ́n ń dìbò láìmẹ́ni tí wọ́n ń dìbò fún rárá àsìkò náà ni òye wọn pé baba ńlá àṣìṣe làwọn ṣe ẹ má gbowó kẹ́ ẹ tó dìbò ẹ má dìbò fẹ́ni tẹ́ ẹ bá mọ̀ ẹ má torí para alé yín léèyàn kẹ́ ẹ fi dìbò fún ẹni tẹ́ ẹ bá mọ̀ tàbí nígbàgbọ́ nú ẹ̀ pó lè táyé yín ṣe ni kẹ́ ẹ dìbò fún gbogbo ariwo tá à ń pa náà nìyẹn ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti sọ pé káwọn èèyàn ṣe léyìí lásìkò òbò ọ̀tá ni wọ́n ò mú wọ́n sì bá a títí tí wọ́n fi ṣẹ́ ẹlẹ́gun ẹ̀yìn bọ́lọ́run ò bá sí lẹ́yìn onítọ̀hún iye ẹ̀ ni gbogbo wa ń jẹ yìí ó sì dájú pé yà náà yóò jà wọn kan jà wọn kan lọ kò sì sẹ́ni tó mọjọ́ tí yà náà ó pin ìyẹn ló ṣe jòdòdò ni ribadu sọ lórí ìyẹn ribadu sọ̀rọ̀ kejì pé Tinubu ò bá kọ́bọ̀ kan nú àpò ìjọba Buhari àtàwọn èèyàn ti lá gbogbo ẹ̀gbẹ́ ìjọba buhari ló ba nǹkan jẹ́ fáwọn ọmọ nàìjíríà kí wọ́n tó lọ kì í ṣe tinubu rárá níbi tírọ́ ti wọnú ọ̀rọ̀ ẹ̀ nìyẹn ìdí ni pé títí ọjọ́ sí buhari fi lọ tó gbéjọba sílẹ̀ ariwo kan náà tó ń tẹnu ààrẹ tinubu jáde ni pé ọkùnrin náà ṣèjọba dáadáa kò sì yéé pariwo pé lórí bíi ti buhari ṣọ̀wọ́n bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ń pariwo náà ń gbà yẹn látìgbà tí buhari ti ń ṣèjọba ló ti láwọn jọ ń ṣe é ni kò sì sóhun tí buhari ṣe tí tinubu ní kò dáa rí kódà yóò jáde láti bá àwọn èèyàn tí wọ́n bá ń tako bí buhari ṣe ń ṣèjọba ni bọ́rọ̀ bá sì di kàráǹgídá tán tinubu ó jáde pé kì í ṣe buhari nìkan ló ń ṣèjọba ìjọba ẹgbẹ́ apc ni gbogbo ohun tí buhari bá ṣe ẹgbẹ́ apc ló ṣe é kí wọ́n má bú buhari mọ́ apc ló níjọba ewu ìbànújẹ́ ò wá ní ribadu ń ké báyìí tó ní buhari ló bàlùjẹ́ níbo làwọn wà ń gbà tí buhari ń bàlùjẹ́ kí ni wọ́n sì sọ sí i àbí wọn kì í ṣọmọ ẹgbẹ́ kan náà mọ́ ni lára aburú àwọn olóṣèlú náà nìyí o wọn ò róòótọ́ wọn ò ní í sọ bíjọba bá ń kó sínú kànga ẹ̀yìn ẹ̀ ni wọ́n wà nítorí wọ́n jọ ń jẹ ń bẹ̀ ni ó dìgbà tíjọba náà bá lọ kí wọ́n tó gbẹnu sókè bí ẹnu ajúwèélé pé náà ò dáa àti pé kì í ṣọ̀ràn ni wọ́n fi ń ṣèjọba nígbà tí Tinubu mọ̀ pé Buhari ti bàjọba jẹ́ kí ló ń pariwo fún gbogbo òlú pé tóun náà bá débẹ̀ ohun tí buhari ṣe lòun fẹ́ ṣe ibi tó ṣiṣẹ́ dé lòun máa tẹ̀lé nítorí àwọn ohun tó ṣe dáa aráàlú nìkan ni ò rí àwọn olóṣèlú ọ̀ràn ta nílẹ̀ yìí wọn ò máa parọ́ ràdùràdù fáráàlú torí kí wọ́n lè wọlé wọn ò ní gbogbo òṣòro wa làwọn mọ̀ bí wọ́n bá wọlé tán ni wọ́n ó bẹ̀rẹ̀ ìsọkúsọ níbo ni ribadu wà ńgbà tí tinubu ń gbóríyìn fún buhari níbo ló wà ńgbà tí tinubu ń sọ fún gbogbo òlú pé kí wọ́n lọ fọkàn balẹ̀ àbí kò gbọ̀ngbà tí Tinubu ń sọ pé bí Buhari ti ṣèjọba lòun náà fẹ́ ṣèjọba tòun ni àwọn aburú tó bètò òṣèlú tiwa jẹ́ nìyí ẹni tó fẹ́ gbàjọba òun ohun tó ń ṣẹlẹ̀ nú ìjọba tó fẹ́ gbà kàkà kó sì sọ fáráàlú pé òun ò mọ̀ bíjọba náà ti ń lọ sí yóò fi wọ́n lọ́kàn balẹ̀ lórí òfegè yóò ní gbogbo tí wọ́n bá fẹ́ pátá lòun máa ṣe ṣé tọ̀rọ̀ owó ìrànwọ́ epo bẹntiróòlù tí wọ́n yọ làwọn Tinubu ògbọ́ tẹ́lẹ̀ ni ètò wo làwọn ṣe sílẹ̀ lórí ẹ̀ ṣé tàwọn boko haram àtàwọn ajínigbé àtàwọn afẹ̀míṣòfò ni wọn ò mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ni ọ̀nà wo làwọn ti múra ẹ̀ sílẹ̀ páwọn máa fi yanjú ẹ̀ àbí wọ́n lọ sínú àjò ńgbà táwọn aburú oríṣiríṣi ń bá nàìjíríà lábẹ́ buhari ni kí ni wọ́n wá ń ṣe bí ẹni pé china àbí india ni wọ́n ń gbé ńgbà tí nàìjíríà ń dàrú lábẹ́ buhari sí àbí kì í ṣàwọn ni wọ́n ní káwọn èèyàn dìbò fún lẹ́ẹ̀kejì ni ẹ wò ẹ má fọ̀bọ̀ wá pẹ̀lú wàhálà tẹ́ kó wá sí yìí o kẹ́ ẹ yá àmọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ yanjú ìṣòro ọrọ̀ ajé yìí káwọn ọmọ nàìjíríà lè bọ̀nú ebi nínú ìṣẹ́ òṣì àtìpáyín keke ẹ yá tètè ṣe nọ́mà o kẹ́ ẹ yé rojọ́ wẹ́wẹ́ kiri mọ́ ó ṣojú mi kòrò nìyẹn o nínú ìwé ìròyìn aláròyé tó jáde lọ́sẹ̀ yìí